máa ṣe dáadáa fún kínú yín máa dùn ẹ̀rù irú irú dèlégé mélòó lẹ wá ní nísì. Ah, hmm. òun náà bó ṣe wà yín nísì. Hmm. kọjọ èyí tí fi ń parẹ́ èyí tí ń tìbọ díẹ̀ èyí tí fi ń pa tí ń dojúmọ́ ni kódà hmm. kọtà lọ́jọ́ tẹ fìtílà sùn. Ah, ah. ẹ jókòó omi fa. ẹ jókòó omi. bàbá ẹ jókòó bá mi gbà lọ́rọ́ délẹ̀ yìí. kẹkọọ mi. sálíkà bí anáhùn. oníṣàlábí ayé. ṣáà kò lá làwọn. a kò kiri rẹ. ẹ rò pé nǹkan gidi ni. Ah. kí ni nínú yìí nínú tẹ̀ jó. ẹ wo tẹ ẹyin ẹ tẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé yín ẹ má jẹ àwọn àgbààgbà wọn yóò bá yé yín o. ẹ gbọ́ báyìí. ẹ ṣọ́ ara yín. ẹ kẹ́kọ̀ọ́ ẹ fìfẹ́ bára yín lò hmm. ilé mi ń bẹ́bẹ̀ nísìn ilé kan ń bẹ́bẹ̀ pé ilé kan ò gbọ́dọ̀ wọlé kejì mélòó nìyí. àbá àá àá ẹ jogún mi o káyọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀. káyọ̀. káyọ̀. ọwọ́ adi ọ̀pára mọ́ wa lọ́wọ́ ó di mọ́kà ní ẹ̀ mọ́kà àwárọ̀ kà mọ́ ọ̀kà ara ọ̀pára. tóbi ọlọ́run. láti ìgbà tó ti rá àwárí nǹkan tó dáa ẹ wo gbogbo òlu tó bá kẹ́gùn sódò àwọn ni wọ́n dáa jù láyé. bá kẹ́gùn sódò àwọn wọ́n dáa jù láyé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe dáadáa tẹ́tẹ́ dúró pẹ̀lú ọba yín tẹ́ ẹ fẹnu kò pẹ̀lú ọba hmm. lóòótọ́ ní sìn kí ni wọ́n fọba hmm. kò sí nǹkan. àwọn ìjọba ọ̀rẹ́ tí yín ẹ̀yin náà ò tún rántí ara yín. Ah, ah. ọlọ́mọ máa jẹ́ máa bàjẹ́ fún yẹn. amina ẹjọ́gun mi ẹ má sọ tẹ̀ mọ́. níbi tẹ́bi ó ti bá yín sọ̀rọ̀ kúránì ni wọ́n fi bá yín sọ̀rọ̀. a bá lọ sínú sóràtù sọ. ọlọ́run ní sábà àlè láì mọ́ bí sábà wá ti mi lọ. ọ̀hún kò bí láàyè.